knowledge is life. alhamdulilayi wa kafa wa salatu wa salamu ala rasulihi mujtaba adọ́pẹ́ fún ọlọ́run ọba ọba tí a tọrọ lọ́dọ̀ rẹ̀ lánàá nígbà tí a fi tàtà pínṣẹ̀ pé ọlọ́run tún sọ wá di ọ̀la àwa dá ọpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba náà ó ní kí a tún di òru òní abẹ́lọ́run ọba subhanahu wa ta'ala àti rí bẹ̀rẹ̀ Ramadan àti rí àárín ìparí rẹ̀ náà ọlọ́run bí ó ṣojú wa o ọlọ́run wa má ṣe lè ní àgbàmọ́ fún ẹnì kọ̀ọ̀kan wa èyí ni ètò yín ètò wa alirishadul islami èyí tí ilé ẹ̀kọ́ mahad ibn taymiya pẹ̀lú ìkúnlọ́wọ́ ibn taymiya model college tí wọ́n ṣe agbátẹrù rẹ̀ ẹ máa bá wa ká lọ. òru tòní lágbára ọlọ́run ọba ní tá a máa ṣe àgbéyẹ̀wò nípa rẹ̀ ó ní zakatu nàkọ́lẹ́yìn zaka owó góòlù fàdákà

from Abu Hurairah, may Allah be pleased with him. The messenger of Allah, peace be upon him, said, If not to bother my people, I will have commanded them, twin of stick for every prayer. Related by Bukhari. Àkọ́lọ̀ ń jẹ́ kí akẹ́kọ̀ọ́ náà àkọ́lọ̀ ní kó jẹ́ kí ó ní àlùbáríkà àtòun àti àwọn ẹlẹgbẹ́ rẹ̀ yòókù. Àwọn mẹ́rin kọ̀ọ̀kan wa náà ọlọ́ ń jẹ́ kí wọ́n ṣoríire o, ọlọ́ ń jẹ́ kí wọ́n ní àlùbáríkà o, ọlọ́láìláha ìmọ̀lá o. Orúkọ ní lágbára ọlọ́run ló ń ṣe sọ̀rọ̀ síwájú ọ̀rọ̀ nípa zakatu nàkúdẹ́yìn zaka góòlù àti fàdákà òní a máa ń pè ní nàkúdẹ́yìn ṣùgbọ́n lásìkò yìí ànámá bá a ṣe wá ànámá náà àwọn owó sànná a máa wá yọ zaka rẹ̀ níbàámu sí iye tí wọ́n bá ń ta góòlù àti fàdákà yẹn ní ọjà àgbáyé kó tó di pálọ̀ síbi eléyìí ẹ jẹ́ wo àwọn nǹkan tí ń bọ̀ yìí èkíní hukmu zakati naqdayn kini ni ìdájọ́ káyọ zaka góòlù àti fàdákà àwọn májẹ̀mú wo ìní ọ̀sọ̀ yíyọ zaka owó ìní ọ̀sọ̀ di ọ̀ranyàn fún ẹ̀dá kí lòdì wọn tá a wà yọ jáde gẹ́gẹ́ bí zakat ẹjá bẹ̀rẹ̀ láti lè fi alákọ̀ọ́kọ́ ìdájọ́ zaka owó ẹni tí èsè mùsùlùmí òǹgán mà pé dandan òní káyọ zaka yìí níbàámu sí ọ̀rọ̀ náà ọba tó sọ pé والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم ọlọ́run láwọn tí wọ́n kó pẹpẹ ọ̀rọ̀ tí wọ́n kó jọ ó ṣàlówó ńlé ni owó ń pọ̀ débi pé odidi fúláàtì ńlé jin owó kódà ìyá kan ní ní gbogbo ìgbà kò fẹ́ kó bu àwọn tí wọ́n kó jọba ń tàn bá yọ zàkà rẹ̀ fi kó náà fi sẹ̀lérè lá kọ̀ọ̀nà sójú ọ̀nà ọlọ́run ọlọ́run ní fàbàṣírìn bíi azabin alim ẹ fún onírò dùnú pé ìyà ẹlẹ́ta ẹlẹ́rọ ọlọ́run ó fi jẹ wọ́n ní ẹ̀tọ́ bá dijọ́ gbẹ̀ǹde alùkìyàmà. yàtọ̀ sílẹ̀yìn òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam sọ pé ma min sahibi dhahabin wala fidda la yu'addi minha haqqaha kò sẹ́ni ọ̀hún tí ó jẹ́ ẹni ní owó lọ́wọ́ olówó góòlù àti èyí ò ní ṣe bá ń wo àfikọ́jọ́gbọ́ tó bá jẹ́ ògbé ìdí ẹ̀rọ ìdí ìyá náà ṣe sí àtìláwò ṣẹ̀fà ayé fún mi gbówó rẹ̀ ṣe pọ̀ tó ń wọ́n bá sọ gbogbo ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀bẹ̀ ìṣẹ̀lẹ̀ wọn wà á gbé tí ó gbóná tó bá wá sí àárín bí a ṣe ń fi jò níwájú wọ́n mọ̀ sí jò lẹ́yìn bẹ́ẹ̀ ni wọ́n fi mọ̀

bẹ́ẹ̀ ni ó máa ṣàjẹ pàkà pàkà kó tó di pé ọlọ́wọ́ wà á ṣèdájọ́ láàrin àwọn èèyàn ìgbà náà ni ó wà á mọ ibo lòún ń lọ sínú iná ni àwọn ìṣẹ̀lẹ̀ abẹ́lẹ́ wọn bàtà ńlá ọlọ́run ti alẹ́ nítorí ìlú náà rẹ̀ lójú ọ̀nà rẹ̀ ọlọ́run ọba rẹ̀ fún alówó ìdíkàlẹ̀ náà lójú ọ̀nà rẹ̀ lọ bí alẹ́ máa ń lọ jàpá ìyá lọ́nà ìṣòro tó ojú rẹ̀ lọ́kùnrin àwọn májẹ̀mú tí ò gbọ́dọ̀ má pè é sí mi láà ní tá a bá fẹ́ lọ ṣẹ̀dá góòlù ìdíje ìdájọ́. nípa ọ̀la ní ọ̀rọ̀ ìdíná odindi ọdún kan ó gbọ́dọ̀ gbèsè. ẹ̀ẹ̀kejì alimílíkù táàmù owó tó bá yọ zàká rẹ̀ owó tó o ní lánìí tání owó olówó èyàn fi yọ o owó olówó èyàn fi yọ zàká o májèmọ́ ẹlẹ́kẹta bùlógò nìfọ́b owó tó bá yọ zàká rẹ̀ ó ń láti pín òdiwọ̀n tówó máa pé kó tó di pé yọ bá ọba aláàánú ni ìrẹ́tọ́ ojúlówó ọlọ́run ọdọ ọláàmú lórí kó lè bá aláìní owó rẹ yóò ti tó ká tó ṣe pé ẹ̀rù òní bàwọ́ tó o lówó kó tó di pọ́lọ́hún nìkan yọ zàká bó bá fẹ́ yọ zàká náà ní tó tún wá mú jáde gẹ́gẹ́ bí zàká ó díwọ̀n pèńpele báyìí ni ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà èèyàn mélòó òní ń yọ zàká ká tó lọ síbi eléyìí à ń láti máa kí ni nìsọ́ọ̀f kí ni òdiwọ̀n téèyàn ò ní lọ́wọ́ gẹ́gẹ́ bí owó góòlù àti fàdákà kó tó di pa zàká rẹ̀ nìṣọ́bù dáàbí ìṣirúnà dìnnárọ́ ẹni tí ó bá yọ zaka góòlù èèyàn láti ní ìṣirúnà dínárì ogún dínárì owó kan ní jẹ́ báwọn owó tí wọ́n bá ṣe láti di góòlù òní a máa ń pè ní dínárì ìṣirúnà dínárì ogún dínárì ó ṣe déédéé eighty five gram tabaníkà gram ká fi wọn góòlù wò yẹn ni pé gíráàmù márùn-ún ó dín ní àádọ́rùn-ún eighty five grams èyí ò ní lọ́wọ́ tó bá fẹ́ ṣe àtúpalẹ̀ rẹ̀ tó bá ń sọ nípa dínárì ẹyọ kan ó jẹ́ òdiwọ̀n gíráàmù mẹ́rin àti ìdá kan nínú mẹ́rin tàbá tó pọ̀ yóò fún wa ní eighty five grams bí yẹn bá wá ní eighty five grams yẹn lẹ́yìn ìgbà tí ọdún kan tó bá ti yípo nínú rẹ̀ kí ni táwa yọ gẹ́gẹ́ bí zaka rúbọ̀n lẹ́hàn ṣẹ́rì nìyí ìdárin ìdáwàá ńláyọ̀ tó bá ṣe pé owó díríà mi ìyẹn góòlì owó tí wọ́n bá ṣe láti di kédọ̀ láti di fàdákà oní ẹ̀ máa ń pè ní díríà mi ní láti ní díríà mi tí ó tó igba ìyẹn ni pé two hundred dirham èyí ò ní lọ́wọ́ ninety percent bíyàn bá ti wá ní lọ́wọ́ rúbọ̀n lẹ́rán ṣírì iná lèyàn yọ gẹ́gẹ́ bí zaka nígbà tí ọdún kan tó bá yípo wọn ní tẹ́ǹtì ò tiẹ̀ yíya ọ̀dà ẹ kí n wálé tá ń sọ nípa zaka táìpé nípasẹ̀ góòlù la fi fẹ́ yọ á béèrè ìlú ni à ń ta góòlù o lọ́jà àgbáyé lásìkò yìí o lọ gọ́gù rẹ̀ wọ́n fọ́ ní iye tó bá jẹ́ lásìkò yìí wọ́n jẹ́ bíi mílíọ̀nù méjì ó dín pẹ́ṣẹ́pẹ́ṣẹ́ díẹ̀ léèyàn bá ti ní lọ́wọ́ ọdún kan yóò yípo lórí rẹ̀ bọ́dún kan bá ti wá yípo tó wò ń wà bó ṣe wà àbó tiẹ̀ ti lékún ìgbà náà lèèyàn wà yọ zàká bó ló ti wá yọ bóyá lápèjúwe two million téèyàn ní lọ́dún tó kọjá hàn ọdún eléyìí ó ti padà di four million four million yẹn ó gbé lórí ogójì yẹn ni pé divided by forty ntọ́ bá mú jáde òní zàká kó lè bàyè èèyàn níbi forty million naira lèèyàn ní gẹ́gẹ́ bí owó tìyàn ní lọ́wọ́ tí yàn fẹ́ yọ zaka nínú rẹ̀ forty million yẹn divided by forty tó bá fi forty tó fi pín one million péré ńlọ́yọ̀ ní zaka ajẹ́pọ̀ gbogbo thirty nine million yòókù tí ẹ ní í ṣe ẹ má jẹ́ kí ṣàìtàn ẹ má jẹ́ kó bá wa níwájú ọlọ́run òjíṣẹ́ náà bá sallallahu alaihi wasallam sọ pé máa ná kọ̀ sọ́tí sọ́dákọ̀ tó ń mí máa lé kéèyàn ó yọ zaka níbi owó kò ní kó wọ̀ kò ní kó dínkù òun ò fi máa gbèrú sí ni bá a bá ń yọ zàká gbogbo àwọn ajínigbé pawó ajínigbé gbowó gbogbo wà pálapàla kò ní sí ìlú náà à ń dáni lọ́nà à ń láni lọ́wọ́ gbà à ń gba tọwọ́ ẹ̀ ni ẹ̀mí ẹ̀ ló filẹ̀ àbówó rẹ gbogbo lẹ́yìn ò ní sí ná ní ta bá ń yọ zàká bó ti yẹ kí a yọ ìgbà yẹn Umar ibn Khattab ọ̀nà Mu'adh ibn Yaman ọ̀nà lọ sílẹ̀ bóni mahad mahad ọmọ jabal ọ̀nà lọ sílẹ̀ yaman ìgbà tó délẹ̀ yaman ó gba zakajọ nítòótọ́ ìgbà ọgbà níbàámu sí ọ̀rọ̀ lọ́n pé ẹ gbà lọ́dọ̀ àwọn olówó ẹ pín fáwọn aláìní ó pín pín pín pín pín lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ aláìní tó ń ti bẹ́ẹ̀ náà ìdá kan nínú zaka ló tún ṣẹ́kù o tó kó wá sí madina ó mọ̀rù wá abilé rẹ̀ pé a tó ọ̀gbọ́ fíkì òye má ó lòún gbọ́ yé ìgbóhùn ara ẹni tí ó gbà lọ́wọ́ ọ̀hún nínú pé tábà ń yọ zaka bí a ṣe ní ká yọ ọ́ bí àlàyé bí ó ṣe máa wá lórí rẹ̀ á rí i pé ẹni tí a bá yọ zaka fún lọ́dún yìí níbàámu sí bó ṣe yẹ ká yọ ọ́ pẹ̀lú ògbọ́lọ́ pàtàbẹ̀rẹ̀ ọdún mẹ́rin sí márùn òun náà padà dẹ́n tó ṣe pé yọ máa yọ zaka àwọn ìjọba wa wọ́n máa ṣe ètò kan wọ́n máa ń pè ní poverty alleviation zaka gangan ni poverty alleviation taba mójútó zaka dáadáa táwọn èèyàn ń yọ bó ṣe kí wọ́n yọ yóò lé òṣì jìnnà sí àwùjọ pátápátá bí yóò ṣe máa ní òru tèmi ọ̀nà pẹ̀lú ògbọ́lọ́n tó bá di ní òru ọ̀la á tún máa tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ ìkan ni o àìtí ìparí ọ̀rọ̀ nípa zaka ẹ́písòdù kẹta nù ìkẹrin ọ̀nbọ̀ ìkarùn gan yóò tún tẹ̀lé abẹ́lẹ́ wọn bá nù ọ̀la ńlá rẹ̀ àwọn tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí ọlọ́run bá ní san wọ́n lẹ́sàn-án rẹ̀ ilé ẹ̀kọ́ náà ọlọ́run jọ máa gbèrú sí jọ máa kún sí i àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wa ń bẹ̀ ọlọ́run jẹ́ kí wọ́n ní àlùbáríkà ọlọ́run jẹ́ kí wọ́n ṣoríire àwọn obìnrin ọlọ́run jẹ́ kí wọ́n jèrè wọn ọlá ìpínlẹ̀ jèrè ọlọ́run bá títí ọ̀la náà ọmọ ẹ̀yìn nẹ́sìn Islam Abdulrahman Ọlálékan Muhammad Awwal ma'asalama.